ẹ ṣeun bàbá ẹ bá wa gbóhùn sókè ẹ jẹ́ ká kó yé wa bí Ògún ṣe jẹ́ àti wípé ṣé àbí Ògún ni àbí Ògún rọ̀ wá ṣé rúmọlẹ̀ ni Ògún àbí òrìṣà iṣẹ́ wo pátákútákún ni àwọn ológun ti gbé ṣe ní àwùjọ ọmọ Yorùbá àti wípé kí ni pàtàkì Ògún sí gbogbo ayé láti ipasẹ̀ àwọn ọmọ Yorùbá ẹ ṣeun gan-an ẹ bá wa gbóhùn sókè sà ogbó atọ́ yín o a kú dédé àsìkò yìí o mo kí mo ṣe àbọrú àbọyè o mo kí gbogbo àwọn babaláwo tí wọn wà nílé o mo kí àwọn ìyá nífà o mo kí gbogbo wa kú ìgbìyànjú mo kí olóòtú wa ọlọ́run wà pẹ̀lú yín o ẹlẹ́dàá ò ní jẹ́ kó sú wa elédùmarè ò ní jẹ́ kọ́rẹ̀ wá o nípa ọ̀rọ̀ ògún tí ẹ kí á mẹ́nu bà Ògo jẹ́ ọ̀kan nínú àwọn irúnmọlẹ̀ tí Elédùmarè rán wá sílé ayé. Ògún ò ní ìyá nítorí pé irúnmọlẹ̀ ni. Elédùmarè ló rán wọn wá sílé ayé láti wá jẹ́ iṣẹ́ Elédùmarè láyé. Ògún sì jẹ́ òòṣà, ó jẹ́ irúnmọlẹ̀ pàtàkì láàárín àwọn irúnmọlẹ̀ ẹgbẹ́ rẹ̀ nítorí pé Ògún ló lànà nígbà tí ọ̀nà dí, òun ló lànà fún àwọn irúnmọlẹ̀ yòókù tí wọ́n fi wá sí ibi tá a wà yìí kí a fi wá sí òtúfẹ̀ um tó jẹ́ pé tí a bá ń sọ̀rọ̀ nípa á dáko, á ṣe iṣẹ́ àgbẹ̀, á ṣe wá-ṣàwo, Ògún ni ó jẹ́ alákòóso rẹ̀ nítorí pé gẹ́gẹ́ bí Olódùmarè ṣe rán àwọn irúnmọlẹ̀, àwọn òrìṣà wa ó tí oníkálùkù ń jẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí a rán wọn um Ògún ni olúlànà yóò sì lànà ire fún ẹnìkọ̀ọ̀kan wa um ègbè Ògún la máa rí a ní rí ìjà Ògún o Ògún ò ní fẹ̀ jẹ ẹnìkọ̀ọ̀kan wa wẹ̀ ọdún tí ń lọ sópin a ní bọ́dún yìí lọ o um Ògún ó sì jẹ́ ẹni tí òrìṣà tí kò fẹ́ràn èké kò sì fẹ́ràn ọ̀dàlẹ̀ nítorí pé nínú àwọn irúnmọlẹ̀ nítorí pé a ti sọ̀rọ̀ nípa Ògún yìí rí ṣùgbọ́n kí n mẹ́nubà díẹ̀ kó tó di pé àwọn awo míì náà ó tún máa sọ̀rọ̀ nípa rẹ̀ nítorí kí ló jẹ́ k'Ógún ó jẹ́ òrìṣà tó fi jẹ jẹ́ pé òun ló mú pé téèyàn ká má ṣèké ẹ rí i pé nínú gbogbo àwọn nǹkan kò sẹ́ni tí fẹ́ máa fi Ògún búra ṣùgbọ́n Ògún ló inú ìgbàgbé tí wọ́n gbé àtàwọn òrìṣà yòókù nítorí Ifá sọ fún wa wípé àgbélémọ̀ kan ò sí Ifá ní ní bẹ́ńbẹ́ Ifá ní tí ọ̀bá sẹ́ni ó kúrú a sì sẹ́ni ó gùn nánáná adífáfógún oníjà olè ẹjẹmọ olúwìnrin adigiríbíjà adífá-fọsùn ṣẹ̀ǹgẹ̀-sí olóòyàyùn awẹdẹ tán kó o tó wẹmọ adífá-fòòṣà lọ́sẹ̀rẹ̀mọ̀gbò níjọ́ tí wọ́n lọ rèé múlẹ̀ lótùúfẹ̀ rírí wọn ni wọ́n ká alẹ́ ẹbọ ni wọ́n máa ń ṣe nígbà ìwáṣẹ̀ gẹ́gẹ́ bí a sọ wípé irúnmọlẹ̀ ni òòṣà tí èsì sòun nìkan ni olódùmarè rán wá ṣùgbọ́n náà jẹ́ òòṣà pàtàkì nínú àwọn nínú àwọn àwọn tí òrìṣà dá àwọn irúnmọlẹ̀ tí elédùmarè rán wá sílé ayé ìgbà tí ọ̀run eh, tí ògún àti òrìṣà ńlá àti ọ̀ṣun ó wàá tó àsìkò kan nígbà tí wọ́n wà ní òtúfẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn jọ pìmọ̀ pọ̀ lórí wípé pé bá ń bínú sí ẹnìkan nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn bọ́ǹtẹ̀ jà tẹ́nìkan bá ló kubi tí ẹnìkan wọ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn mẹ́tẹ̀ẹ̀ta làwọn jà ṣùgbọ́n kan gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wí pé wọ́n ti múlẹ̀ láàrin ara wọn wí pẹ́nìkan tí bá ń bá wọn jà àwọn mẹ́tẹ̀ẹ̀ta yìí iná làwọn máa dojú ìjà kọ iná ni Ògún àtòsálá àtọ̀sùn ṣùgbọ́n ńgbò dijọ́ kan ọmọkùnrin ńgbà náà ló tù fẹ́ ni ọmọkùnrin kan ló yájú sí ó yájú sòsálá Ọ̀ṣun bá pọnmi sínú ló bá di pékun rẹ̀ wú wọ́n wá ń gbé wọ́n wá ń gbékùn káàkiri ṣùgbọ́n ńgbò kan gẹ́gẹ́ bá a náà ṣe mọ̀ wípé Ògún ó fẹ́ràn ẹmu múmu Ògún wá lọ rèé mẹ́mu nígbà tó di ìrọ̀lẹ́ tí wọ́n ṣe tí èèyàn bá jẹ tó mu tán kan ṣe fàájì ìrọ̀lẹ́ káàkiri ń bẹ́ níbi tí ó ti mẹ́mu lọkùnrin tí omi wá ń bẹ tí wọ́n ti ń pami sí ńlọ wa kọjá bógun ṣe bẹ̀rẹ̀ sí rẹ́rìn rè ṣùgbọ́n fàájì tó ti ṣe tó ti wọ̀ọ́lá bí Ògún ṣe bẹ̀rẹ̀ sí sọ fáwọn tí wọ́n ń bẹ ní ọtí nù wípé ẹ̀rí ọkùnrin yọkùn ó ní ọ̀rọ̀ tí wọ́n jọjọ sọ ó ti gbàgbé tó fi sọ jáde ní bá ń sọ wípé ẹ̀rọ ọkùnrin ti ń lọ ó ní olóòṣà lọ́sẹ̀ ó ní ṣùgbọ́n òun ló pọnmi sínú ah, àwọn ò tè ń gbọ́ ní wọ́n bá kọrí sílé ọba ní wọ́n bá kọrí sílé ọba nígbà náà wípé ní wọ́n bá kọrí sí ọlọ́fin pé ah, àfi káwọn ọlọ́rẹ̀ fẹjọ́ àwọn irúnmọlẹ̀ yìí sùn láì jẹ́ pé kí wọ́n lè bá yanjú rẹ̀ bí wọ́n lè jẹ́ pé wọ́n bá ń túlẹ̀. ńgbò ó kejì ní wọn bá rán ni sógun wọn rán ni sí ọsùn wọn rán ni sóòsàlà ọba rán ni pìán nígbà dé ọdọ ọlọfẹ wọn bí wọn léèrè ayin tó ọmọkùnrin náà bẹ àtàwọn èèyàn rẹ̀ ẹ dákun ẹ bá ní tú ọmọkùnrin nítorí gbogbo ẹni tí bá ń bínú ẹ dákun ẹ bá ní ẹ wo abiyamọ ní wọn bá sábẹ̀ ní bá fi kọ́ wọn lọ́rùn nítorí pé bóò ló ṣe jẹ́ pé eh, ẹnìkan ní ọ̀sẹ̀ ẹnìkan ní ọmọ bàjá ọ̀rọ̀ ẹ̀ sá ya ọ̀ya ọ̀ya eh, òsálá lẹ́nu bẹ́ẹ̀ náà lọ́ọ́ yọ̀sùn lẹ́nu pé bó ni ní awo tá à ń méjì tá à ń mẹ́tẹ̀ẹ̀ta ti dù bó o náà ṣe lu ní wọn bá kúrò ní ilé ọba nígbà wọn lọ lójú ọ̀nà tí wọn wá dójú ọ̀nà ni wọn ń béèrè láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta pé ọ̀dà awo táwọn dì bó o ló ṣe lè lu bó ló ṣe lè jẹ́ pé àṣírí ọ̀rọ̀ ta ló dalẹ̀ nínú àwọn mẹ́tẹ̀ẹ̀ta òòsà ní nísìn sóhun tó ń gbìjà tí o ṣe ìwọ ọ̀ṣọ́ tó ń gbìjà òun sóhun náà lòun á máa sọ káàkiri pé nǹkan ṣẹlẹ̀ níbi tí wọ́n ti sọ wípé òun ọ̀ṣọ́ bẹ́ẹ̀ toró ti gbàgbé jẹ́ pé ẹmu ló náà ni náà sọ pé sóhun ah, wá ṣe nǹkan lòun wà sọ ti ń ṣàṣàrò tí ń lórí ọ̀rọ̀ èṣù bá bi léèrè ọ̀rọ̀ sọ wọn ṣàlàyé fún un ní tó ṣẹlẹ̀ ni pé ńgbà tó rí báyìí wọn ní tẹ ẹ bá fẹ́ mẹni tó ṣe ọládàáwò làwọn ò ṣe fún yín ló bá sì gbẹ́ kòtò ló bá ki ẹsẹ̀ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ló bá kì bọnú kòtò yìí ló bá bo ló bá pe ló bá pe gbólóhùn ló bá sọ̀rọ̀ ọ̀fẹ́ sí ló bá ní ń gbọ bá dijọ́ méje òní ó ní tí wọn máa jẹ tí wọn máa mu ó ní tí wọn bá ti wù wọn kán máa béèrè ó ní gbogbo tí wọn bá fẹ́ jẹ tí wọn bá mu fẹ́ mu ó ní yọmọ déwájú wọn pé tó dijọ́ kejì jọ́ méje lónìí ó lóun bọ̀ wá láti wá ṣèdájọ́ ló bá bù wọ́n mọ́ ló bá bu ẹsẹ̀ ló bá bu ẹsẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta mọ́lẹ̀ ló bá kọrí sílé ṣùgbọ́n gbogbo ìgbà táwọn ilé ìbá ti ronú pé kí làwọn fẹ́ jẹ bẹ́ẹ̀ ló jọ wò sí wá sí wọn bí wọ́n bá ronú pé làwọn fẹ́ mu bẹ́ẹ̀ lomi ọ̀bọ̀ síwájú wọn ṣùgbọ́n ńgbà tí èdè jọ kẹta ara ti ní ògún nítorí ibi tí wọ́n bu ẹsẹ̀ tiẹ̀ mọ́ àwọn kan ti bẹ̀rẹ̀ sí di pé wọ́n lọ rèé jẹ́ ní ẹsẹ̀ nítorí pé látọ̀dọ̀ rẹ̀ láwo ti lu tí ó sì tó náà ti gbàgbé nígbà tí èé déjọ́ kẹta ẹsẹ̀ rẹ̀ nǹkan yìí ti ń jẹ́ lẹ́sẹ̀ débi pé ara ti ń ní ṣùgbọ́n gẹ́gẹ́ bí akọni nítorí pé akọni ni Ògún nínú àwọn irúnmọlẹ̀ ó jẹ́ akọni tó sì lágbára tó sì jẹ́ pé ó jíṣẹ́ lájẹyè ó lágbára gan inú agbára tó ní ni òjé kó dẹ akọgi èsoje iná ló fi dúró títí ó fi péjọ keje ṣùgbọ́n ńgbà tí èdí ńgbà ó péjọ keje ńgbà tésù dé lọ wá nítọ ọyìn ẹjọ tóun fẹẹ dá tí ọyìn àdánwò tó lòun ṣe fún ọ ọjọ ti pé báyìí nígbà tó yọ ọ kọkọ lọ sí ibi ọdẹjọbìn nínú wọn tọjọ sùn lọ yọ bí ó ṣe yọ jáde bó ṣe yọ ẹsẹ rẹ jáde ẹ rí i pé bó ṣe yọ ẹsẹ ọ̀sùn jáde kò sí nǹkan kan tó mú ẹsẹ rẹ dágbẹrin ó ní ẹ bá rí di ọ̀sùn lónìí bí wọn bá bo de ọ̀sùn mọ́lẹ̀ bí wọn bá bo kẹne tí ń bẹ lọ́wọ́ ọlọsùn mọ́lẹ̀ lónìí kò lè rà kò lè dógùn yọ wà ń bẹbẹ ṣe bò mọ́lẹ̀ ni ńgbò di bó ṣe tó bọ́ sọ́dọ̀ òòṣà nu bó ṣe yọ òòṣà jáde báyìí òòṣà náà fúkífúkí lẹ́sẹ̀ rẹ̀ mọ́ ń ló fi jẹ́ kó jẹ olóòṣà lónìí tẹ́ ẹ bá bò mọ́lẹ̀ kò sí òun náà ò lè dógùn bẹ́ẹ̀ ni ò sì lè rà ẹsẹ̀ tiẹ̀ náà mọ́ fúkífúkí ni ṣùgbọ́n nígbà tó fẹ́ yọ ògo jáde ara ti ní nítorí pé àwọn ẹsẹ̀ rẹ̀ àwọn kan ti mú ẹsẹ̀ rẹ̀ bí kíni agídí ni wọ́n fi yọ ẹsẹ̀ rẹ̀ jáde ńgbà tí wọ́n yọ jáde ó wá ti dàbí ẹni pé ó ti lu fófòfó bí ẹni kí nǹkan ṣe ló bá lù ú jáde ìgbà náà lògún wá ṣèrántí pé john paul ló ń sọ̀rọ̀ báyìí ní jọ́kè ní àná níbi táwọn ti ń ṣe fàájì táwọn ti mẹ́mu ló wá ṣèrántí pé ah, a jẹ́ pé ọ̀rọ̀ tó ń sọ yìí ni ló di wàhálà òun ti gbàgbé òun ti òun kàn fi ṣàwàdà ni òun ọmọ yìí pé ọ̀rọ̀ yìí ó lù báyìí ọ̀rọ̀ tóun fi ṣàwàdà àti jẹ́ pé òun tóun táwọn jọjọ múlẹ̀ lórí lọ́dọ̀ òun ni nǹkan náà ti lù ló fi jẹ́ wípé tá a bá mú tá a bá múrin lónìí tẹ ẹ bá bù mọ́lẹ̀ nígbà tí ó pé ọdún kan tàbí pé bí oṣù mẹ́fà yóò ti máa dógùn nítorí pé kí ló jẹ́ ó nítorí pé ilẹ̀ tó kún dà níjọ́ kìíní àná ló jẹ́ kó rí bẹ́ẹ̀ ló fi pé ló jẹ́ kí nǹkan yẹn bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ bá borin mọ́lẹ̀ ìrìn ò dógùn bẹ́ẹ̀ bá bode mọ́lẹ̀ ò ní dógùn bẹ́ẹ̀ náà lòjé kò dógùn ṣùgbọ́n dógùn àtìgbà náà lògùn pé gbogbo ẹni tó bá dalẹ̀ òun lòun ọmọ gbógun tì ló fi jẹ́ pé béèyàn bá ló fi jẹ́ pé lónìí ẹnìkan kan ò lè fògùn búra nítorí pé béèyàn bá fògùn búra ní tó ti ṣẹlẹ̀ sógun ọjọ́ kìíní àná ló sọ pé gbogbo ẹni tó bá ti fògùn búra lórí èké òun lòun ọmọ bàjà ló fi jẹ́ pé ilẹ̀ olùwà lónìí tó bá yẹ pé ogun là ń fi búra lórí gbogbo àwọn tí ń ṣẹlẹ̀ pẹ̀lú òṣèlú wa tá à ń ṣe àti gbogbo nǹkan tá à ń ṣe ni àwọn èèyàn ò ní máa dalẹ̀ nítorí pé ogun tó mú iṣẹ́ ọ̀dàlẹ̀ dání nítorí pé ó ti ṣẹ̀ sí i lọ́wọ́ rí ló jẹ́ kó jẹ́ pé òun lòun ó mú ọ̀dàlẹ̀ dání gbogbo ẹni tó bá dàlẹ̀ òun lòun ó máa bá jà ògo ò ní bẹ́nì kọ̀ọ̀kan wá jà o ẹlẹ́dàá ó jẹ́ kí a máa rí ìyọnu rẹ̀ ní àní ríjọ́ ẹ tó fi jẹ́ pé tá a bá rí lónìí irin máa dógùn ṣùgbọ́n òjé ò ní dógùn bẹ́ẹ̀ náà ni dè ìdógùn ṣùgbọ́n irin máa dógùn nítorí pé ògún wọ́n jọjọ sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ lu láti ipasẹ̀ rẹ̀ tí nfa fi yé wa yí pé kí á má dalẹ̀ nítorí pé Ògún ló mú ìwà ẹ̀rù ẹni tó bá dalẹ̀ ní máa ń mú dání ní máa ń mékè e dání Ògún ò ní fẹ̀jẹ̀ ẹnì kọ̀ọ̀kan wa wẹ̀ Ògún Járúnmalẹ̀ tó ṣiṣẹ́ takuntakun tó sì tó sì ṣe dáadáa nígbà ìgbésí ayé rẹ̀ tí ó jẹ́ pé béèyàn bá ń fẹ́ nǹkan lọ́dọ̀ Ọlọ́run tí ọwọ́ rẹ̀ ò bá tètè to tó bá lọ rèé bá Ògún Ògún á máa lànà fún yàn Ògún á máa ṣe oore fún yàn gbogbo nǹkan téèyàn bá fẹ́ nípasẹ̀ rẹ̀ téèyàn bá béèrè á máa rọrùn fún yàn láti ṣe um ìyọnú oògùn la máa rí àní rí jòògùn níwọ̀nba ṣókí kí ẹlẹ́dàá kọ́ má jẹ́ kó bàjẹ́ torí àwọn awó tó pọ̀ nínú ilé mo kí wa o a kú gbìyànjú ọlọ́run tẹ̀ wá síwájú o kò ní bàjẹ́ o mo kí olóòtú náà ọlọ́run ó wà pẹ̀lú yín o kò ní sú yín kò ní rẹ̀ yín o ìtẹ̀síwájú ayọ̀ ọlọ́run ó jẹ́ kó máa dé bá yín o mo ṣe ẹ̀làbọ́rú o ẹ̀làbọyè ẹ̀làbọ́ o ire o. ògo àtọ́ àṣírí òwò